والحمد لله الذي عظم شأن الأمانة حتى عرضها على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها أحمده وأثني عليه سبحانه وتعالى بما هو أهله ولا أحصي ثناء عليه بل وكما أثنى على نفسي وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة إيمان أوصيكم ونفسي بتقوى الله وبه أوصى الله سبحانه وتعالى الأولين والآخرين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 مخلد في النار أبدا لا يخرج منها أبديا وكذلك من عبد الله سبحانه وتعالى وأخلص عمله لله في السر والعلن ومات على ذلك فهو خالد مخلد في الجنة أبدا ونسأل الله تعالى أن يجعلنا من أهل الجنة. أبا نيفو أبا أبا تسوى المسلمين bákan náà ọba ní fọlọ́kọba ọba tó jẹ́ wípé ọ̀kàǹkà ara rẹ̀ fún wa lórí ìmọ̀ pàtàkì tí ó ń pè ní àmàna ọ̀pọ̀ ní fọlọ́kọba náà bákan náà atọ́rọ àlékún ìkẹ́ ọlọ́kọba àti ìgẹ́ rẹ̀ fọ́nrẹ́bí sallallahu alaihi wasallam ẹni tọ́lọ́ ọba láti bá máa jẹ́ ìkẹ́ fún gbogbo wa ọlọ́dọ̀dá mọ́sá bá ní sàlékún ìkẹ́ àrẹ́bí sallallahu alaihi wasallam mọ́sá bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn aráàlú rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ ọlọ́run jẹ́ ọ̀dọ́ pẹ̀lú wọn kí á jọ ọ̀dọ́ jọ́ sàṣà wọ fèrèdáwòs ẹ̀yẹ́ sọ̀rọ̀ bá tòótọ́ mo ń fi àsìkò yìí ràn létí ìbẹ̀rù ọlọ́run gẹ́gẹ́ mo sẹ́rọ̀ yẹn létí ìbẹ̀rù ọlọ́run wípé ọlọ́run bá tọ́ra rẹ̀ gákan wọ́n lásìkò àlùkòrán wípé ká bẹ̀rù òun ní kọ̀rọ̀ àti ní gbangba ká sì jẹ́ wípé àmọ̀ sí òun láì ní mú ẹ̀kọ́ kankan mọ́ wọn lọ́wọ́ ba Binti ti wulẹ̀ tí ó kéré àbí tóbi ká má pàǹkà pàmò lọ́wọ́ ba ní kọ̀rọ̀ àti ní gbangba ẹ̀ ń bá pàǹkà mọ́ lọ́wọ́ ba ní kọ̀rọ̀ ni o tàbí gbangba ni o tí wọ́n kó òun kí òun gbádùn sí gàgà tó bẹ́ẹ̀ kúso ní gbé pàǹkà pàmò lọ́wọ́ ba irú ẹ̀ ní bẹ́ẹ̀ yọ máa ni bákan náà tọ́ba sì sí lọ́wọ́ ba láì pàǹkà ti ẹ̀rẹ́sẹ̀ kan sí kejì lọ́rùn pẹ̀lú àwọn ọlọ́wọ́ ba tó sì da tọkàntọkàn ọlọ́wọ́ bó foríjì irú ẹni bẹ́ẹ̀ yọ wá ìjẹ̀nà lẹ́ntì ọmọ gbébẹ̀ lọ gbére ọlọ́dún ọjà lè sí ẹnì kọ̀ọ̀kan wá ní ọmọ ìjẹ̀nà wọ́n sì wá ní ọmọ náà lẹ́yìn lẹ́yìn láti nǹkan bíi ọjọ́ díẹ̀ sẹ́yìn à ń sọ̀rọ̀ nípa àṣọ́rọ́tù sáà àwọn àpẹẹrẹ tá a fi mọ̀ wípé ilé ayé ti ń lọ tá a bá ti wá ń sọ lọ à ń dúró lórí kọ̀ọ̀kan láti lè bá a fẹ́ lójú díẹ̀díẹ̀ láti lè máa ṣe jáàmù bayna hadithi alladhi akhrajahu Muslim ta'ala fi sahihi tásán sọ pé bada al-islam ghariba wa sayaudu ghariban kama bada fatuba lil ghuraba hadithi ọ̀nà ni ọ̀fà tó jẹ́ pé a máa ṣàlàyé tọ́jà pìlẹ̀ gẹ́gẹ́ tá ń dé ibi lóòótọ́ kọ̀ọ̀kan ìní ìfàtúndà dàbí àpẹ àpẹ àpẹ kọlọjọ jáde kó jẹ àwọn àwọn gbòòròbá táwọn sàsàlámù tó sàdúrà fún nígbẹ̀yìn gbà àwọn tó débi pé wọn mọ bá ìsìlámù lọbi ṣe ń lọ tiẹ̀ tí ó mọ wá dàbí àwọn ẹ̀kọ́ àwọn ìlàjò kí láàrin àwọn èèyàn nínú òlù àwọn sàn sàdúrà fún wọn ní èdè insha Allah rahman a máa sọ̀rọ̀ nípa àmàna àti rọ́fúrú rẹ̀ kini tuma amana bóò sì ní rọ́fù rẹ̀ ṣiṣẹ́ lẹ̀ amana lọ́dọ̀ lọ́dọ̀wá láti bí ìpìlẹ̀ fíìlù amúnà yá amúnà amana ta tí sukùnù bá bá nǹkan tí nǹkan farabalẹ̀ tí ọ̀ sàṣì ìsásọ́ tó dúró lórí kọ́dáadáa wọ́n máa wí bẹ́ẹ̀ ṣùgbọ́n amana onani maftarada Allah subhanahu wa ta'ala ala ibadihi min al-faraid gbogbo tọ́lọ̀ bá ti ní káwọ ẹrú rẹ̀ ká máa ṣe àmánà ló kọ rẹ̀ lódìdí gbogbo tọ́lọ̀ bá ní ẹ máa ṣe báyìí àmánà ni ẹ má débi eléyìí àmánà ni àmánà wa wà nínú al-Qur'an ọgbà ọdún mẹ́ta wá ṣùgbọ́n àyàtọ̀ náà bá sọ̀rọ̀ àdúsọ́tọ̀ azab wọ́n bá ní sọ̀rọ̀ wípé a'udhu billahi minash shaitanir rajim inna aradna al-amanata ala as-samawati wal-ardi wal-jibal فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا آيين اختلف العلماء في معنى هذه الأمانة أمانة تلقى سنة آيين oríṣi ọ̀rọ̀ àwọn àfáà sọ ń bẹ̀ tí ọ̀rọ̀ náà sì pè mẹ́wàá apá kan ní ntíńjẹ́ àmánà òun náà ni tọ́ra máa tẹ̀lé tọ́lọ́ apá kan ní ntíńjẹ́ àmánà òun ni máa sí ọlọ́run kí má dèbí ọlọ́wọ́ bá kí ọ má dèbẹ̀ apá kan ti tẹ́ ń dí àmánà ó ní àlùfàrọ́ gbogbo ọ̀rọ̀ yẹn tọ́lọ́ bá ní àmà sí apá kan ti tẹ́ ń dí àmánà tọ́lọ́ mí ó náà ní farujul mar'a abẹ́ obìnrin bó ni ó sì máa sọ ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ká má wulẹ̀ gbogbo ẹ̀ náà kò sì tí ì jáde kúrò lábẹ́ tàrífù tá a wá fún àmánà wípé àmánà. هي ما افترضها الله سبحانه هي جميع ما افترض الله سبحانه وتعالى على عباده بقدر ما تنيا ما نسي أمانة نية تابر بسي أواد نفر ولا تقدر لي أمانة نية ọlọ́run ما la gàá fẹ́ ما àmọ́ أمانة àmánà ìwọ̀nba ọ̀sán lọ́sọ̀tò àzáàbù yẹn náà wípé a'udhu billahi minash shaitanir إنا عرضنا الأمانة على السماوات والأرض إنا عرضنا الأمانة على السماوات والأرض أولا مرة أفي أمانة أفرور أفي لو أتو في لو إلي أتو في لو أوكي ìpè eléwo ni ó gba fa abayna an yahmilnaha wọn kọ́ ní kí ni túmọ̀ àmánà náà ọ̀rọ̀ ni àmánà náà ni wípé in ahsanti ìwọ sámà tó o bá ṣe dáadáa in sọ lẹ́sẹ̀ dáadáa wa in asati rukibti tó o bá ṣàìdá àjọyà sẹ́mọ̀ ìwà wúra rẹ̀ wípé ah, òun lè bá o ilẹ̀ náà wúra rẹ̀ pé òun lè segin ní o òun lè bá o torí dọ́àfù ti ń bẹ lára wọn sẹ́mọ̀ ọlọ́ọ̀dá mi pé kí n kọ́ ọmọ wà ló ọlọ́ọ̀dá kọ́ ọmọ wà lókè ìdá àmúra ni rabbi subhanahu wa ta'ala bil ubud láàsìtọ̀tì tọ́lọ́ bá ní ma ọ̀yà kó mi ọ̀rọ̀ àdìsí tó jẹ́ pé àdámà mi ni kí n wà lókè kò ní rọrùn fún mi láti lè wà sísàlẹ̀ padà yọ̀dà bẹ pé wọ́n yapa àṣẹ ọlọ́wọ́ wa. bákan náà ilẹ̀ kọ́mọ àwàlójú kan tiẹ̀ náà tọ́lá máa ní kọ́mọ àwàlókè kọ̀sàgbára àti wákè fún bákan náà òkè tí a bá kálá sẹ́kọ̀ọ́ wa máa rìn lọ kò ní lè rìn lọ ńgbọ̀rọ̀ wa ní báyọ̀ ọlọ́ni fa àbáyé náà ayé àmì náà wà ashfaqna minha àwọn méjèèjì àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí fa àbẹ́yìn wọn làwọn ò lè gbà wọn wá kọ̀ láti gbà láti gbà kíni o láti gbà àmánà wàhámàlà àlìsàn ọmọ nàbí àdàmà ọmọ nìyàwó àgbà tiẹ̀ bí ọmọ nìyàwó sì gbà àmánà yìí innahu kana zaluman jahula alábòsí fọlọ́n tó tó jala ìgbà kan lọ́mọ nìyẹn sáàdù ká tó lọ níbi ayé yìí ìṣkáàlù lè ṣẹlẹ̀ṣẹ̀ lómi bí ìrùjú fún wípé nínú Qur'an ọlọ́run ṣe ìfibátu ìbáà fún ẹnìkan O sì sọ̀rọ̀ ibú lórí rẹ̀ bó wá ló ṣe ṣe ìfibátu ìbáà fáwọn kan bíi kò sì dá kò sì bínú sí ẹ ọlọ́pàá tó ra rẹ̀ gan sọ ọlọ́pàá rẹ̀ wípé wa idh qulna lil malaikati isjudu li adam fasajadu illa ibilisa kí ló ṣe aba wastakbara nígbà tá a ní kí amàlẹ̀ ikọ́ ọmọ forúbalẹ̀ fún anabi adama wọn forúbalẹ̀ ṣe ikọ́ nìkan forúbalẹ̀ aba ó lóun ní forúbalẹ̀ ọlọ́run á lò ní fáwọn òkè àti sẹ́mà àti ilẹ̀pẹ̀ fá àbẹ́yìn àná kọ̀ láti gba àbáánà ntọ́wọ́ fàtọ́nà òfin sẹ́bílẹ̀ àwọn méjèèjì oná ni wípé àìgbá àti tiwọn ó nítumọ̀ tí ṣèitán ó nítumọ̀ ìtumọ̀ méjèèjì wá ní ó tún wá wọ́n lọ́nà méjì àkọ́kọ́ kama maa ṣe kama ṣe ta'ammuku an-nazar sí bọ́lá ma ṣe ń gbé ọ̀rọ̀ kalẹ̀ ọlọ́run bá tọ́lá rẹ̀ ga sọ wípé wa kulna lil malaikati isjudu li adam ńgbà tá a sọ mẹlẹ́ka gbọ́ ya ẹ forí balẹ̀ fún ádámà fakana sujudu hunalika fardan ẹ̀fọ́rí balẹ̀ tọ́lọ́run mi ń bẹ̀ ó gbé wá lọ́rọ̀ yẹn wal amanatu huna kanat ardan amánà bí ìfihànni wá ló ń jẹ pé kése pé wọn ò pé gbàkínní ta ni wọn gbàkínní yẹn o èyí yàtọ̀ màá tó sọ lẹ́sìn ní sáré ti ṣe ìgbọ́n ọlọ́ni gbogbo ọyẹ ẹ máa forí balẹ̀ fún ṣáyìtọ́ fún adam ìforíbalẹ̀ ọwọ́ pẹ̀lú àṣẹ ọyẹ ẹ forí balẹ̀ ó ti dẹ̀dẹ̀ báwọn ọ̀rọ̀ àmánà ọwọ́ pẹ̀lú gbígbìyàn polówó nǹkan ọlọ́run ò gbé wá lọ́rọ̀ yẹn fún ọ òní iná àrọ́gbọ́n amú àmánà àfihàn òkè pé sọ́ọ̀gbà ó sì lọ́wọ́ gbà ilẹ̀ sọ́ọ̀gbà ó lọ́wọ́ gbà òkè sọ́gbà ọ̀hún ni ẹ̀fẹ́ lómi kìí ṣe gbọ́dọ̀ ilẹ̀ gbà àmàna òkè gbà àmàna sámà gbà àmàna èyí lẹ́gbẹ̀ẹ́ kaba o ẹgbẹ́ kejì ó tún lè mú àwọn àwọn ọkùnrin yìí lẹ́gbẹ̀ẹ́ bí bọ́t ẹgbọ́n bá fi gan ẹ̀ náà ọlọ́wọ́ àṣẹ àwọn wà lọ́ni tí yóò fi gan ẹ̀ tí yóò tún lọ́wọ́ bí ọ̀sán gan ní dandan gan ọwọ́ gbàtọ̀ lọ́nà ti wá ọ̀sẹ̀ kéèyàn ọgbà.

ẹnìkan wá dáhùn ó lóun ní foríbalẹ̀ ó lóun ní kristu òun foríbalẹ̀ ó ní ana kọ́ńtù mi èmi ẹsẹ̀ bẹ́ẹ̀ rẹ ọ̀tọ̀ ni wàhálà pé ọ̀tẹ̀lẹ́sẹ̀ lọ ó tún wá fi kíni ha o ẹ ẹ ẹ kẹ́mi ẹ̀ step here it's come back ọwọ́ apàdà ń fi pé àhóhùn ní fi hàn níwájú ọ̀nà èyí ò lẹ́gbẹ̀ẹ́ àwọn sọ́mà ó ilẹ̀ òkè. Okay ẹ wá gbà màá náà a àmọ́ náà tí wọ́n wọ́n lọ́wọ́ ṣe dání tí sì ń bẹ nínú ìmọ̀ ọlọ́run àti ìgbé ìkẹkálẹ̀ rẹ̀ wípé ìwọ sánmọ̀ ibi tó máa wà tó ti yẹ mi débẹ̀ wọn kí wọ́n á padà gbà màá náà wọ́n lẹ́nu ọjọ́ fún mi lágbára rẹ̀ áhà ìrẹ̀lẹ̀ ọ̀gá kí wọ́n pẹ́ máa bọ̀ lókè ilé máa bọ̀ lókè lágbára rẹ̀ òǹdó tiẹ̀ òkè náà ọ̀yà máa rìn lọ ní ilé rí fúnra ní ayé lágbára rẹ fàkẹ́nà tẹ́kùtà hamlin amánà mina samawati wal jibali istisgharan ìyàtọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ àná méjèèjì lọ àyàrí pé ìbá àwọn di kanú alukur'an ẹ̀ńtẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ ìbú ìbá àwọn àwọn ní wo òfin àgàsà wọlé bákan náà ó náà ni ó tún wá mú agbó ayàtì mẹ́rin fún síláàtì yìí tọ́lọ̀ sọ yìí pé nígbà tó ń sin dá sábà tó ń dá lẹ́tọ́ ọlọ́dún ẹ̀mí lè mọ ẹ̀fẹ́ ẹ̀kọ́ sábà máa jẹ́ sábà ilẹ̀ máa jẹ́lẹ̀ kọ́ọ̀lẹ́ta àtẹ̀yìnà tọ̀rìn àsìjẹ́bẹ̀ yẹn ló tún wáyà gbọ́ ayà náà yìí idan والذي ترك السجود فصار بذلك شقيا عند ربه سبحانه وتعالى وهو ابليس كان ذلك السجود فرضا عليه ليس عرضا وترك تحمل الأمانة من السماوات والأرض والجبال كان عرضا ثم هذا بالاستكبار وذاك بالاستصغار وهذا فرق وبول بين هذا وذاك إليه وبين أواتي ما بتكي أمانة àmánà iná ni gbogbo nǹkan tọ́lọ́ kó sínú ẹ̀sìn fún wa tí yá máa ṣe ọlọ́run wa pàtàkì àmánà yìí pọ̀ lidari kakana kana Allah subhanahu wa ta'ala yasifu أو ينعت رسله بالأمانة من سورة شعراء òjíṣẹ́ kọ̀ọ̀kan náà bá ń sọ̀rọ̀ rẹ̀ ntí ọ̀ máa sọ fúnjọ rẹ̀ ni pé ìnì ilẹ̀kùn rasulu amin wakadali òjíṣẹ́ kọ̀ọ̀kan rasulu amin òjíṣẹ́ tó dẹ́rẹ́ pé kò lè jàmbá yín kọjá fún yín ìlú parọ́ fún ilé ìlú lẹ́gbẹ̀ẹ́ kan kadalika wasafa Allah subhanahu wa ta'ala sahib al-wahyi. رسول الوحي جبريل وصفه الله سبحانه وتعالى بالأمانة وقال سبحانه وتسامى وإنه لتنزيل رب العالمين نزل بمن؟ نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين إذا àmọ́nà iná ọlọ́run lóyìn jùbílì wípé ẹ̀ńtà ni ọmọ wa mú aya kùnrin wà bọ́ kọ̀ọ̀kan tàbí sura ìwà bọ́ kọ̀ọ̀kan alápẹ̀lẹ́ ẹ̀dá ni kọ́dà ẹni tó jẹ́ wípé ó ṣe é fọkàn tán ni. àmọ́ náà ọwọ́ apẹ̀ka ọ̀nà tó pa pẹ̀ka ọwọ́ apọ̀ nítorí wípé ó ní òkú lérò ẹ̀sìn òun sì ní àmà ẹ̀sìn lé lórí àmọ́ àmà yìí ti wá wà bóun ló sì ṣe wà bákan náà kí ni àwọn nǹkan tí wọ́n padà bá àmà náà á kọ́ wa padà sí ìpìlẹ̀ náà ká tó máa sọ àwọn nǹkan tó padà wá sílẹ̀ ọlọ́pàá tó rà rẹ̀ ń bá ní sọ̀rọ̀ al ọ̀nà mẹ́ta ìtumọ̀ àmánà wà láti Qur'an ó gbé wá ń bì kan gẹ́gẹ́ bí àwọn nǹkan tí a fi ta ta fún mi sọ. قال الله تعالى في سورة النساء أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إن الله يأمركم إن الله يأمركم أن تؤدوا الأمانة إلى أهلها Ọlọ́run ní gbogbo nǹkan tí wọ́n bá fi sí lọ́dọ̀ ẹ máa dá padà fún ọ ní nǹkan wọ́n fi nǹkan sí ọlọ́dọ̀ má sọ di tiẹ̀ bákan náà ọlọ́sàn ọ̀nù sọ́rọ́tù àǹfààní ó pe àmọ́nà ń bẹ̀ ó pè ní odidi faraid ya ayyuhal ladina amanu la takhunu Allaha rasul wa takhunu gbogbo tọ́lọ̀ bá ní ẹ máa ṣe ẹ má ra ẹ má ra láre kọ́mọ̀ jẹ́ pé ẹ̀yin náà ra ẹ̀sìn láre ọlọ́wọ́n bá yín ra ẹ̀sìn láre. bákan náà àmánà yìí ọlọ́run ti wà gbé wátáwátá lódìdí yẹ bá a sì tún tán lẹ́ẹ̀kan pé inna àwọn àmánà tààrà samawati wal ardi wal jibal fa abayna an yahmilnaha wa ashfaqna minha. Amana? afẹ́ ma ìtumọ̀ nkyɛn pè ní àmánà ani gbogbo nǹkan afúnni sọ ń di àmánà ibẹ̀ ńlẹ̀ dàkọ̀ ọ̀kọ́tù kọ́kọ́ wa gbọ́ yín wípé òun gángan fúnra àwọn òun tó jẹ́ ntí wọn tó fi nǹkan sí lọ́dọ̀ ojú èèyàn àmánà fún ẹnu rẹ̀ àmánà ni yóò kéésì tí wọn fojú rìn yóò kejì tó wọn fẹ́ nu sọ etí èèyàn àmánà ni ọwọ́ rẹ̀ àmánà ni ẹsẹ̀ rẹ̀ àmánà ni ọpọlọ rẹ̀ gan àmánà tí ó máa wà lẹ́mìnrẹ̀ wípé gbogbo nǹkan yìí o wọ́n fún mi fásitì kan tí wọ́n padà bí mi bí mo bá ṣe lò ilé yorùbá anabi sallallahu alaihi wasallam. من حديث الإمام بخارك ورحمه الله تعالى في الصحيح من حديث حذيفة ابن اليمان قولي حدثنا رسول الله صلى الله عليه وسلم أن الأمانة نزلت في جذر قلوب الرجال ثم تعلموا من القرآن وتعلموا ثم تعلموا من السنة تبكين قلت برواية عن يعني إيه حدثنا صلى الله عليه وسلم عن أمرين رأيت أحدهما وأنا أنتظر الآخر حدثنا عن الأمانة أنها نزلت في جذر قلوب الرجال ثم تعلموا من القرآن ثم تعلموا من السنة وحدثنا عن رفعها قال فينام الرجل النومة فتقبض الأمانة من قلبه فيظل أثرها مثل أثر الوقت ثم ينام النومة فتقبض ويبقى أثرها مثل المجل كجمر دحرتها على رجلك فنفط فتراه منتبرا وليس فيه شيء فيصبح الناس يتبايعون فيصبح الناس يتبايعون فلا يكاد أحدهم يؤدي الأمانة فيقال إن في بني فلان رجلا أمينا ويقال الرجل فيقال للرجل ما أعقله وما أظفره wàmà àjìládàwò wàlẹ́yìn sàfihàn kọ́lìbìhì mìkọ́lù حبة خردل من إيمان إلى آخر هذا الحديث حذيفة رضي الله تعالى أرضاه ولم بعد ثلاثة رسول صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم قال صلى الله عليه وسلم إن كم جل النبي صلى وتيري كم ورتي كذي abisa nkpa sọ nípa àmàna pípé àmàna tẹ̀ ń wọ̀nyí ìfọkàtà ìgbáralé ìfi nǹkan síbi tá a rògbò yọ wà kásì bá ń bẹ̀ nazalat fi jabiri kulubi rija àṣẹ ọlọ́run náà ni àmàna yìí ọlọ́pàá ti pé kàmàlẹ́ kọ́ wàásù kalẹ̀ tipẹ́tipẹ́ sí ìsàlẹ̀. Si sálẹ̀ ọkàn amànàbí adama ní sálẹ̀sálẹ̀ ọ̀rá yẹ jókòó kèsè pé ìlẹ̀ fún ma àmànà ìjókòó lẹ́mìí wa fún mata alamu minal Qur'an lẹ́yìn náà wọ́n bẹ̀rẹ̀ sí gba aya bí sẹ́yìn sọ̀kalẹ̀ tó sàlám aya bá mi sọ̀kalẹ̀ o wọ́n gbà tí wọ́n ti yẹ̀ wò lọ́ọ́ yírẹ̀ wò wọ́n gbà ò ní yírí nǹkan kan wò eléyìí ṣe rí báyìí eléyìí ṣe rí báyìí lọ. lẹ́yìn náà fún bàtà aláàbò mi náà sunna lẹ́yìn náà wọ́n tún wá tún gbọ́ ẹ̀kọ́ látọ̀ sàlásàlám àbáyé ẹ̀ máa ṣe o ìtumọ̀ ayé àìlẹ́ o ìtumọ̀ gàbá ìlú wọ́n bá tọwọ́ tẹsẹ̀ láì máa yí ìka padà bẹ́ẹ̀ láì máa padà àbí tánà bí mìíràn ni àbí tó lè yìí àwọn afáàní ẹ̀rí nìyẹn nípa wípé kurani la àkọ́kọ́ ma ka to ma di faransa sanna lo ko fura bɛ tuma ta alamu min alquran tuma ta alamu min asunna hada jambi aw yan kɛ kɔyi wọn kɛ kɔyi wọn kɛ kɔyi wọn sọ wọn bá wọn sọ̀rọ̀ yìí pé ee ìpìlẹ̀ tẹ́lẹ̀ tọ́jà yìí pé ibi ẹ bá fi nǹkan sí ibẹ̀ náà lẹ́bàá ẹni ẹbá fọlọ ti sọ̀rọ̀ náà ibẹ̀ náà lẹba ọsàn wa ni ọyànà mọrọdún nàwọmọta lẹ́yìn ìgbà náà àsìkò wípé ayé yìí ti ń tán lọ wá ń sọ ìkàlẹ̀ ń ṣẹlẹ̀ bọ̀ ọmọnìyàn kọ̀ọ̀kan máa wá sùn ìyẹn ti sùn lọ́wọ́ fàtúkùbàtò ní àmàlà tó mi ń pálí bìhìn àpàṣẹ fún ọmọlẹ́ká yìí pé wọ́n wá irú àmàlà nínú ẹ̀yìn rẹ̀ o fi lọ ọdẹ ọba mọ àmàna nígbà wọn àmàna kúlẹ̀ bẹ̀rẹ̀ wọn sàkà pé fàyàbọ́ọ̀lù àtàwọn ha mẹ́fìlà àtàrí ìwà tì fìlìkà ọ̀gẹ́gẹ́ bíi tí àmàna wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú sàlẹ̀ ọkàn àwọn náà bí adama yẹn tí wọn wá mọ àmàna kó ọ̀gẹ́gẹ́ bẹ̀ ntí ọ̀wọ̀ àmàna sẹ́kùn bẹ̀ kí n bá pè wá lápẹ̀rẹ̀ tí n bá yẹ bíi ọtí wọn lu àwọn tí wọn jà kọnà èèyàn gbé sílẹ̀ lẹ nǹkan ò lé tó pẹpẹpẹ wọn awal ẹ̀rọ awal wọn ọwọ́ àgbàgbà wọn fún èsì àwọn adé ní àmì ìgbò tí èpè yóò níbi yàtọ̀ báyìí kí ló ìdókù lẹ́gbẹ̀ẹ́ ọ ìnira bá ń pè ní wákìtù kí ni ọwọ́ àṣẹrẹ ẹwà alọ́sọ àwọn ilé àdàbí àbí ọ̀rọ̀ rẹ̀ àmọ́ ẹ̀nà títí ń bẹ́ẹ̀ díẹ̀ bí n sẹ́ tí wọ́n bá mú kú ò yọ ọ àdúgbò wa gbé bí ẹ gbé nǹkan ní nǹkan tipẹ́tipẹ́ tipẹ́ tí ẹ̀kọ́ sọ pé tùpà mẹ́tẹ̀ẹ́ tẹ́lẹ̀ ó ti ní afárò bí ó ṣe wá yọ àmọ́ ẹ̀nà kú ò ìtọ́wọ́ kù lọ́gàgà bí ẹ̀mí wọn kọ̀tàsẹ́ bí ìgbà tí èèyàn lọ rè gbé àpótí kò mí tí èèyàn ti gbèsè tipẹ́tipẹ́ èèyàn fẹ́ tún lè ṣe wípé bẹ́ẹ̀ ni kò gbèsè tipẹ́tipẹ́ ẹ̀yìn àpòkò jẹ́ pami sínú ilé wọn pé kò gbèsè tipẹ́tipẹ́ ntí máa rọra kù ṣùgbọ́n nígbà tí nǹkan yẹn kù bó ni ó rí yóò wà dàbí nígbà tí tọ́wọ́ pé nǹkan onídìí rówó tó ni lówó tó dání ọ̀rà kọ ṣùgbọ́n àárín rẹ̀ ìmáàmù ni àbí wọ́n ní nǹkan ẹ yọ ọ́ mà ẹ̀yọ ìmáàmù ti àmánà ti kú o. ntọ́wara kù òní wípé nkankan ti wà bírí àbí nbà bọ̀ wọ́n sàtúnyẹ pé nígbà wọ́n tó ṣe sáà ayé kan tó nù ayé mi ò tó ní àgbọ̀n wọ́n jọ ọmọ nìyẹn ó tó sọ̀rọ̀ fàtúkùbà mi ويبقى أثرها مثل المجري سبحان المجري تما يو من لا يجي تدوا هو ها ها لا إله إلا الله ibi tí ó wà kù ní rẹpa pé nǹkan ti kó ń yóò wà dá gẹ́gẹ́ bí majilu ishmael al-majid téèyàn bá sanko tọfọ mọdàmọdà tọwọ adigun ọ̀rọ̀ adáwú kí ni ẹ pẹ̀lú yorùbá náà ọ dáná jẹ dídáná jẹun ó bá padà wá di kó di omi inú ìdáná jẹun onílágbá ń pè ní mọ́jírù kajamrin dàhárọ́tà àlà rìjìlìk àbí wàá túmọ̀ rẹ̀ bí ìgbà tẹ́yìn àlọ́ rẹ̀ gbókùn náà tọ́fẹsẹ̀ sí báyìí fanafitọ̀ ọ̀gá gàgà wàrà lọ́ba gbókè fátàrọ́ mùtẹ́bìrán wọn ní sàfihàn ṣe ọmọ wa wò pé ó sẹ́gbẹ́ tó bá wù lọ́kọ̀ á ah, lágbájá mọ́sálásí kí wọn kàn fi làákà ìgbà ah, gbogbo ká lórí bó ṣe rí ibì kan wà rádá wọ́n gbà kí ni mọ́sálásí sí ní abẹ́nu ẹ̀ fata rọ́ọ̀mù mùtẹ́bìrọ̀ ọmọ nìyàn ó wà máa rí ìlú jálàbíà láwàní irun gbà àwọn àmì àtà tí àlè bá sì papọ̀ lélẹ̀ tó bá rẹ́rìn ní yóò gbọ́ tó bá sọ̀rọ̀ yóò dùn gbọ́ ìgbà mi ò jì láàrin òun pé àgbélé ah, lọ kọ́kọ́ fọ̀rọ̀ yìí lọ́nà òun <laughs> ọ̀rọ̀ alágbẹ́jẹ́ olùlé ah búra yẹn lásán kẹ́kẹ́ ọmọ inú yẹn ọmọ ìdọ̀tí àbáwò lásán amsa wa ni pé tó bá rí báwọn ojú táwọn fi máa wà wọ èèyàn nìyẹn ṣùgbọ́n wọn ò tà sí òwe tí wọ́n ń pa fún yín wọn ọ̀tà sẹ́yìn tá a ti gbé kalẹ̀ bí kàtà wá gbé kó ń bẹ̀ padà tí o sì tó kú ń bẹ̀ mọ̀ ju yẹ pa tá a sọ yẹ kan lọ tàbí ẹni ọsẹ ko tàbí ẹni tọ́ra kẹsẹ̀ gbogbo náà tíbẹ̀ wá wú sẹ́bẹ̀ ń jẹ́ ìtọ́jà pẹ̀lú fara wọ́n sà wá ní fayusbihu nas yatabaya'un àwọn èèyàn ọmọ wa ṣe àjọ ń da nǹkan pọ̀ láàrin ara ẹni wọ́n máa ta wọ́n máa rà fala yakadu ahaduhum yu'addi al-amana yóò wà wọ́n bá jẹ́ kẹ́ẹ̀tọ́ wá lẹ́rẹ́ tí ọmọ gbé àmàna alásọ̀mọ̀ sọ mi pé bí ó ṣe rí kùnú kò ní gbó kò ní sá ṣé báṣọ tí ẹ gbó bí abáṣẹ kò ní gbó tí ò sì kan béèyàn ń fọ lásán gan ṣé kò ní padà kú ó ní bí ó ṣe rí kùnú gbogbo ń táṣọ́ bá ti ẹ̀rí ọ̀dà ó tuntun ní o ó gbọ́dọ̀ sí gangan ní o só lè yarí máyọ̀ lọ tọ́ba gbóná kọjá nǹkan yẹn gbọ́dọ̀ tí wọ́n ṣe sọ pé bí ó ṣe rí kúnnù kọ̀ ẹ́ káyọ̀ náà lè jo káàtì ẹ̀sọ́ pé wọn wọn ò tiẹ̀ lọ́gàn wọn ọ̀fọ́ gan wọn ò sì gan wọn ò sì bá sàrò kátà bíi jáde bákan náà o lè gbéṣẹ́ fún yàn kọ́ wá jẹ́ pé bó o ṣe ní ó ṣe náà ni ó ṣe bákan náà o lè fi nǹkan sọ́dún èèyàn bí ba ń ta kìíní àfi kó dóńdó pé èyí rí lórí ẹni tí mo fẹ́ bàtà èyí tún gbà lọ́dọ̀ ẹni tí yóò tún rà èyí tó wá ní kówó pé sílẹ̀ mẹ́rin mẹ́rin ẹni lọ́n tí ọjà wípé ata ara yìí náà òní mùsùlùmí rẹ̀ irọ́ ni kọ́nà lẹ́sàrásánlá ẹnìkan mẹ́rin sọ̀hábà rabi allah ta'ala ala kulli hal asa an pa wo bɔ fa n ko bɔ fa o ni n bɔ bɔtɔ waya fa yuqal inna fi bani fulani rajulan aminan ẹni tó wá sí gbára lé tó ṣe é fọkàn tán yóò wà máa wọn díẹ̀ díẹ̀ díẹ̀ lórílẹ̀ débi pé wọ́n ṣẹ̀ṣẹ̀ wà máa júwe ni pé ah but ṣé ọ̀tẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ tẹ́ ma ṣe bísíǹnẹ́sì kan àbí ẹ̀ fẹ́ ah.

ẹwà ní òfin wọlé yorùbá lẹ wọ́n sàkó ìjọba ni àwọn tó wá jẹ́ àmẹ́nu ọ̀ àṣìṣe máa dá ọmọ tó sì jẹ́ pé gbogbo èèyàn lórí bá ń tẹ́lẹ̀ lẹ́yìn náà wọ́n sàkó aṣọ yìí pé nígbà wàá tó ṣe sá fàyọkọ́lù rọ́jò ẹ̀ bá wọn nìyẹn àwọn ni wọn bá gbogbo ẹ̀ mọ́ra wọn kankan wọ́n mọ̀ ní ah sílábàjá mọ́ àkọ́là ọba nínú ọpọlọ wọ́n máa ń farọ̀ kí ló fẹ́ sọ tẹ́ tí ò ní sọ wọ́n máa àjìlára à bẹ́ẹ̀ lẹ́fì àjẹtòrí tọ́lọ́ wa yóò ṣe sùúrù bẹ́ẹ̀ ni kí ni ká irú àwọn tí irú àwọn eléyìí ò ti à àwọn eléyìí ìmọ̀ ni wọ́n kúrò ní pé báyà yẹn ti ẹ̀ ń dáwùtù wọn ọ̀rọ̀ wọn ti jìnà sí ogun táà lè máa pé à kódà bí wọ́n ṣe wà bí a tó bí máa lé fún owó nǹkan kó lé sẹ́lẹ̀ ojú táwọn fi máa wọ níta nìyẹn amsa ni ayé pé wọ́n tó ń tọ́ka sẹ́yìn kan tó ti lọ á tọ̀rọ̀ ayé pé òtútù máa fi àwọn èèyàn nìyẹn olùkọ́rọ̀ ìsìnkú lọ́ba múlẹ̀ lọ́bẹ̀ ìbéèrè lọ́wọ́ rẹ̀ múlẹ̀sìnkú kan lágbájá ìpínlẹ̀ bá sọ̀rọ̀ fẹ́ nú tàbí báyà tó bá ti wá sí báyà alhamdulilayi yọ ọmọ sọtí òǹkàlùkù náà tààrà òǹkàlùkù ọmọ agbani. àníbí ni bẹ́ẹ̀ sì ni wàlẹ́ ìsàfì ìwọ́nbi ìtọ́lù àgbàdo fọ́nkẹ́lẹ̀ ìgbìmọ̀ ìtọ́mọ tìǹtì báyìí bí ọmọ náà gún nínú yìí ń kò na tabawa wo hadithi awati wa kosimu e mulla arabi sallallahu alaihi wasallam o jama pili amana kasoro kababe kafi kati sira do karibe awa rí wípé ìpìlẹ̀ nu awa chéjì rẹ̀ padà sintana bí mi yọ padà wà máa ṣẹlẹ̀ àkọ́kọ́ السنن وابي داود في السنن من حديث جابر ابن عبد الله رضي الله تعالى عنه وارضاه ابي ما قد سواني قال رسول الله صلى الله عليه وسلم اذا حدث الرجل الحديث اذا حدث الرجل الحديث ثم التفت فهي امانه والحديث ثابت النبي صلى الله عليه وسلم ni tọmọ بان bá اكدوسر bọ sọ̀rọ̀ ẹ kà ọwọ́ asáré wọ ọgbẹ́ ọ̀tọ̀ ó tó wọ ẹgbẹ́ òsì ẹ wá jọ túká ń bi ọ̀rọ̀ kọ́dà kọ́ mọ́ sọ fún ọ pé àmánà ni etí kẹtọ kí n tó àdìyẹ tèwé téèyàn bá ń bá ní ni tọ́ bẹ́ẹ̀ mú wọ̀ wa sọ̀rọ̀ kọ́dà pé fẹ́ tó ní sí ọ àbíkò tó kò lè jọ pé ìsásọ ìjọ ìtẹ̀kẹ́rẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ wọn ṣùgbọ́n gbà tí ń sọ lọ ó wo ibo ọwọ́ ẹgbẹ́ ọ̀tún ọwọ́ ẹgbẹ́ kí ni o ó mi wẹ́n dùn ẹni tó bá sọ pé kí kan kọ́ tó yẹ kó ló ń fẹ́ pààyàn àbọ̀fẹ́ sàbúrò àbọ̀fẹ́ sí nǹkan kan ibẹ̀ náà ló ti sì wá sí ṣùgbọ́n kó lè kọ́ lọ sọ fún yẹn Hussein ni a kasi Karbala Hasan tiẹ̀ tùú fi Madina. wasuqiya summan wọ́n fún ní ìwọ́jẹ ni àyè débi ogun mi tẹ́lẹ̀ ìwà àṣàlàyé insha Allah nígbà tí wàá fún wọ́jẹ nínú tó wàá súnmọ́ tí wàá máa ń kí lọ́dọ̀ rẹ̀ tí wàá máa ń gbàgbọ́ rẹ̀ ẹnìkan wàá dé ń jọkàn táìmù tí oró ìwọ ìmọ̀ ó wá ní ìrẹ̀ Hasan ala tukhbirni biman sabaka summan ó sì mọ̀ wípé mo súnmọ́ ọ̀pọ̀ alámọ̀ ìbá sì wù mí kó o tiẹ̀ jẹ́ mẹ́lù tó fún ọ ní ìwọ yìí jẹ wọn wá gbọ́ ẹ wọn wá ní ìṣẹ́jú tó kù fún mi láyé tí mo na ṣẹ̀ka sọ́run tí kejì ń bẹ láyé tí kejì náà tí mo ti ka ókè ní sì tún wá máa tásìrí mùsùlùmí ẹni fún ìkẹjẹ ní sọ̀rọ̀ ta ní ìrìnira ta ní ó fẹ́ gbà lẹ̀. amsa wa sọ fún alẹ́ ni ẹnì kọ̀ọ̀kan ká wá gbé saraba mu pé irú wa wo lè ní mú pẹ̀lú àmàna ìpìlẹ̀ náà ti bá ní sọ̀rọ̀ ìpìlẹ̀ náà ti bá ní sọ̀rọ̀ téèyàn bá ń bọ́ sọ̀rọ̀ sí kódà kò sọ pé ọ̀lẹ́ torí bá ń sẹ́wọ̀n pé a máa níyì láàrin ara wa ó sì ká máa ṣẹlẹ̀ sí wa èèyàn lè kéré sí yẹn gbàgbé kọ́dọ̀ pé ìkéré wọn ilẹ̀ ẹnu òfin ní ìgbàgbé pé ẹjọ́ ìfẹ́ kí ọ̀rọ̀ ìwé lóta wọn ṣùgbọ́n níbi tí bá ń bọ́ sọlọ́tọ́ bẹ́ẹ̀ wọ̀ tó wọ́ sí fàhíyà àmàna fàhíyà àmàna ọ̀rọ̀ àmàna ni ẹ wá jẹ́ àwọ ìwé ẹnìkọ̀ọ̀kan wa náà lónìí níbi ọ̀rọ̀ gan ibi tí ẹlòmíì tó wá ya yẹ̀yẹ̀ dé fúnra rẹ̀ yóò máa bọ́ sọ̀rọ̀ yóò sì pè lámàá náà wàláì kò ní tí ì kú ò ní tó tóbi ìrìnsẹ̀jú márùn síbi tó wà yóò tún sọ fún bíyàn mẹ́fà kí ni hukumu rẹ ni yòó náà gani sí èèyàn bá bọ̀ sọ̀rọ̀ kò sì ti gbọ́ yín tiẹ̀ fúnra ló pẹ̀lú àbàdà o nígbà tó tún ìbọ̀tà bọ́kọ́ síbẹ̀ o ti gbọ́ lẹ́nu bíyàn bíi méje mẹ́jọ mẹ́fà mẹ́rin má ṣùgbọ́n ẹni tó bá wá mọ̀ mọ́ làmọ́lẹ̀ ńkọ́ ẹ̀dá kan o ìsà ìkúrẹ́ mi tàbí gbàgbàgbà eh, tàbí abúkélé kan lẹ́kùn ọ̀rẹ́ ìmúfẹ́ ibi tó lè ti dákun nǹkan báyìí ṣẹlẹ̀ lórí rẹ̀ kí wọ́n rẹ̀ lè fún mi lórí ẹ̀ báyìí báyìí báyìí kò sì wí pé méjì lèmi ní mẹ́rin lẹ́yìn mi ẹ fún mi mọ́ rẹ̀ dákun nǹkan kan. tó gbọ́ abọ̀ lánàá náà tó gbọ́ na. lánàá náà kì í ṣe tí àwa máa sọ lórí mímbà rẹ̀ kì í ṣe tí àwa máa sọ nínú wáàsì kò ṣe tí àwa máa sọ káàkiri náà nítorí pé àmánà ni nǹkan ìní ń sọnù lónìí tó fi ń dàbí pé ọkàn wa ò bára wọn sí mọ́ kéèyàn wá ronú ronú bẹ́ẹ̀ sì ni oyún oyún ọ̀rọ̀ ó ju oyún táwọn obìnrin ni lọ ń gbà mí níbọ̀rọ̀ bá sì rí sẹ́ńtó ni gbogbo ẹ wá lórí ọ̀rọ̀ lónìí kò sọ síbi tí ó bì sí mọ́ tọ́jà pé òun náà ó yè ọmọ tó fẹ́ bí inú ó wọlé wa dé kò wá sí ní tíyẹn lè tó lọ́ra rẹ lọ́wọ́ kò wá sí tíyẹn lè sọ̀rọ̀ fún ma káàtì bẹ́ẹ̀ máa mọ̀ pé alẹ́ ti ń tán lọ. bákan náà jaamin hadith abi sa'id al-khudri رضي الله تعالى عنه وارضاه والحديث مخرج في السنن من ابي الترمذي وفي السنن من ابي داود وفي المسند من امام احمد رحمه رحمه الله الجميع باسناد صحيح لا استغفر الله هذا الحديث من الحديث الذي اخرجه من مسلم رواه تعالى في صحيح النبي صلى الله عليه وسلم ان اعظم الامانه عند الله يوم القيامه ها امانه كبرى لا ọlọ́run tó gbàdì kíámà tó tóbi gan tí wọ́n sì máa fọwọ́ yiri إلى امرأته وهي تفضي إليه ثم ينشر سرها ọ̀dẹ́ gbogbo lọ́kọláya tó jẹ́ pé nílẹ̀ fẹ́ súnmọ́ra yín ẹ ti géètì lé ẹ ti lẹ̀kùn parọ́ ẹ tún ti ti yàrá ẹ ní àmọ́ jáde ó fi wá pọ̀ tìyàwó rẹ̀ nìkan ilẹ̀ kí n ṣe tẹ́ǹsẹ̀ o ànàbí mi. àmọ́nà tó ga pọ̀ gbogbo ẹ̀kẹ́ nke àti pé ó tún lè fa àyàn ẹ̀yìn ọlọ́run tó wá ní ẹ̀yìn mọ̀lẹ́kà ẹ máa wo àwọn ẹgbẹ́ mùsùlùmí kọ̀ọ̀kan tí wọ́n bá wá ń rí àwọn èèyàn kan tó jẹ́ wípé nígbà tó àti ẹ̀rọ jọ ìgbà mi gan bẹ tí mo mọ tó sọ wọ́rọ̀ pé tá a bá mú ọmọ báyìí láàrin àti ìyàwó rẹ̀ ó ti ẹ̀ mọ́jà rí láàrin bí oṣù mẹ́fà torí mọ́ ẹ sísá mo kọ́ wẹ́ bàjẹ́ èmi èmi ó lọ́wọ́ rọ. wọ́n bà bẹ́ẹ̀ rọ yóò máa sọ dáadáa dáadáa kíní kan ìgbà òkùnkù bàbá sáṣọ nǹkan gbogbo ẹ tó jẹ́ pé n bá wà láàrin àtìyàwó rẹ̀ máa sọ ọ́ ta nínú àǹsúmọ́ra ẹni ọ̀nà tá a bá ń gbádùn ara ẹni ọ̀nà tá a fi bá ara ẹni ṣe àwọn sàṣà ìfẹ́ tí wọ́n bá tù tí wọ́n bá bá múnú sẹ́rẹ̀ dọ́gbẹ̀rẹ̀ kí a máa yọ ọ́fẹ́ yìí torí iná àádọ́rọ̀ àwọn ẹni dàgbà yọ̀wọ̀ kẹ́yà lára àwọn àmọ́nà tó ga pọ̀ kò sí irú ìdàtẹ́ ẹni máa ìjà tó wà bọ́rọ̀ níbi ilé yìí fọpọlọpọ ìgbékalẹ̀ ó sì wàá bá àwọn obìnrin jẹ́ pípọ̀ ní yóò ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àgùn yóò ti bẹ̀rẹ̀ à ah, àkọ́ra yìí ta ní àgbélágùn wọn tábà àgùn balẹ̀ wọ́n pè ṣe kan sọ lọ́níà bí wọ́n sì bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí. anúbísọ̀rọ̀ sáà ń kọ́ yẹra rẹ̀ wò ṣé gbogbo ṣé kò ṣe wá rí jọ mọ́nu lórí lẹ́ni. ẹ wá lókù lọ́rọ́ táwọn èèyàn máa bára wọn sọ tìyàwó èèyàn nù o káwá má ti sọ̀tàn tí a ṣe ń ṣe sí náà àwọn èèyàn wá ń bá obìnrin ṣe sí náà nínú gba bí èèyàn twenty wọ́n ma máa bá obìnrin sùn wọ́n ma máa wúra wọn báyìí pé a ah, rẹ̀mí wọn lẹ́kìsẹ́ bàbá yẹn o tọ́ bá ṣe tán bá ń tagi ẹ̀bí o ọlọ́run sànú wa akófí àǹkọ́ gbogbo náà làkú níwọ̀n ló ń kálukú wa naam anabi sallallahu alayhi wa sallam ni ẹni di hánà tọ́ dáná pọ̀ wájú ọlọ́dọ̀ bẹ̀rẹ̀ kìámà ó ní gbogbo ẹni tí wọ́n bá lè gbàrú ń tà aṣọ yìí lọ́dọ̀ rẹ̀ nínú òwe iṣẹ́ rẹ̀ lọ́dọ̀ kìámà ẹ̀ ń bá ti sẹ́rí kọlọ̀ túbá ẹ̀ ń ti bá ń sẹ́rí ọkọ̀ túbá dàbí sọ́dọ̀ ọlọ́run kó sì gé sara níbi irú sisi bẹ́ẹ̀ ibẹ̀ yẹn lèyìn ó ti wá mọ̀mọ́ ìgbé ṣé mo wà nínú àwọn wùsàlà minan nas rìsọ́ọ̀bà minan nas minan ladina afna wasalaam salaam alayhim bi annahum ahlul ghurba wasalaam yẹn ghurba ṣé mo wà nù ahlul ghurba kódà kó dóbìnrin tó ti kú kódà kó dóbìnrin tó yàn kọ́ra wọn. tọ́yìn láti lè wá ma pàtàkì àmánà yìí àti àlámọ̀rí tó ga yìí wàjá fi sahihayn min hadithi ummil mu'minin aishata radiyallahu anha wa ardaha as-siddiqah bint siddiq ìwé yàgò inṣàlá àpàdé bẹ́ẹ̀ bí ní láì tààlà torí wípé ntọ́jú kí n fẹ́ múlùú wáyà yẹn wá ó níbi tá a sọ̀rọ̀ dé tí nǹkan wá ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó tí wọ́n kọ́ra wọn tí ẹ̀ wá fẹ́ lómi ó ti wá pẹ́ tó ti wà lọ́dọ̀ ọkọ mi fàjẹ́ sàlám fàjẹ́ sàlám mìíràn sàlám jọ náà ẹnì kẹfẹ́ wọlé náà sọ̀hábà wọ́n ti sílẹ̀ fún abákẹ́ mìíràn sàlám nílé obìnrin wa ń pariwo bọ̀ fa akhadat rúdùbàtà thawbiha aw janbabiha ọmọ àṣàṣà ń sọ̀rọ̀ wípé ọkọ tí mo fẹ́ yìí o gbogbo tí ọlọ́run fún tí fi ń sọ ọmọkùnrin kò jù báyìí lọ ọwọ́ àmì tí a sọ lọ́wọ́ ni wọ́n á nà síwájú ọ̀sán àṣàlá kí wàá mi fi dá lóhùn kí ni tó ṣẹlẹ̀ kí lọ́fà tó fi ṣe bẹ́ẹ̀ tó kóró lé àbí òkùnrin rẹ̀ bí àwọn ọmọ rahman á turi wáyà lẹ̀ tá a sì kọ́ dáadáa ṣùgbọ́n kí èsì jùmọ̀ ilé insha Allah torí ó bí akóbi ta wa ìyàwó èèyàn gángan ìní ẹni tí ń bẹ láàrin wa kọ́ mọ̀lú táwọn ẹ wá jẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn fẹ́ mú sọ lónìí lórí tí ètò ń ṣẹ̀tọ́ rẹ̀ ọlọ́run láti kàn sọ̀rọ̀ mú àdúrà náà àmọ́ náà wà ń lọ bẹ́ẹ̀ ọ̀sán wa fẹ́ ká ní ma pàtàkì àmọ́ ẹ̀sẹ̀. فجاء من حديث أبي جاء من حديث أبي هريرة وتب يا وعيشنا وبوا لطريق سعد بن سهل كذلك عن طريق عامر بن عقبة والحديث مخرج في السنن إلى الإمام الترمذي وأبي داود وفي المسند أحمد قال رسول الله صلى الله عليه وسلم الإمام ضامن الإمام ضامن والمؤذن مؤتمن اللهم أرشد الأئمة واغفر للمؤذنين anabi sallallahu alaihi wasallam ni alimami dọọminu ìyẹn hadithi yẹn àwọn àgbàlagbà rí ń jọ tí wọn máa ń tún pé ntọ́wọ́dọ́ gbàlẹ̀ kìámà gbogbo mọ́mù pátá gbogbo asápátá ìnú kò bá ń fẹ́ sí lọ́wọ́ báyìí ntọ́wọ́dọ́ gbàlẹ̀ kìámà wọ́n sì gbọ́ yín bí àdéhìí náà ni alìmáàmù dọ̀ọ̀mínú gbogbo ẹni tí wọ́n bá ti pè láṣáájú dọ́ọ̀mínú gbèsè gbẹlọ́run rẹ̀ tí ó san rẹ́gẹ́dẹ́ bóòlù ò sí sí gbèsè rẹ̀ tí gbogbo kọ̀rọ̀kọ̀rọ̀ ọdún ló ń kálukú ní ìwájú rẹ̀ gẹ́gẹ́ bí wa. ààyè àtúnṣe ọ̀wà tó tọ́ odidi ọ̀rọ̀ láǹsọ ààyè àtúnṣe ọ̀rọ̀ ọ̀wà tálẹ́ńtọ́lọ́ yàn kókó máa jẹ́ àtúnṣe ṣé bá wọn aṣáájú jẹ́ wájà àbá àti ẹ̀ma jẹ́ ìbámu jẹ́ kẹ̀kẹ́ náà kí wọ́n á sọ̀rọ̀ mi fún mamu lẹ́mìí pé mò ń wá àtúnṣe lórí rẹ̀ lẹ́mìí pé ìmọ̀ ọ̀nà tí mo fẹ́ gbáyà kọ́ wa jẹ́ pé ní ọ̀wà jẹ́ òtúbà tí ọ tẹ̀lé jimá tí mo sọ̀rọ̀ alimamu domino imamu wa san bisire mana lápájá àti kini kan wọ́n fẹ́ yáwó lọ́wọ́ ara ẹni tí wọ́n wà pé bàbá jẹ́rìí iná ẹ má jẹ́rìí ọlọ́run náà alimamu domino ìwọ iná lọ̀rọ̀ ṣẹlẹ̀ tí wọ́n ní a ẹ̀jẹ̀ apẹ̀tì ìsọ́sibasọ̀ ìlàsìsẹ́ ẹlòmíì wà bá débi pé ọ̀rọ̀ kan ọba tó sọ gan kò ní béèrè gan mọ́ ntí ọmọ sọ kò ní kò ní kò ní ìtàlá kó wò sí bẹ́ẹ̀ ntí ọmọ sọ ni pé sí o sásùmọ̀ sásọ sí o sásùmọ̀ sọ ní o sásùmọ̀ alhamdulilayi n ma sí lọ kí ló dé bá ṣé ìfẹ́ náà lọ tó bá ìfẹ́ kọ́ ibi tí gbẹ́yìn gbẹ́yìn ìbálò dọ̀ mìíràn wọ́n sì ń kiri gbèsè dábàá wọn wọ́n sì lè darí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń bẹ bá àgbẹ̀rẹ̀ tí wọ́n bá ní àlè máàmù dọ́mìnù ṣé wà ló ètèyàn lọ gbẹ́bọ sí kúmọ́lé bá jẹ́ sọ́bàrà wọn ṣé ló ètè ọlọ́mọ yẹn dún kọ́ọ̀tù náà níwájú kiri yóò káwá kọ́ pẹ́yìn sọ ẹjọ́ tó kú báyìí ẹ́ sọ́dún wà ní ẹjọ́ àwọn tí wọ́n ń yára jẹ́ wọn padà wọn ní ẹjọ́ wọn kò ẹjọ́ wọn mọ̀ kíní kankan. nínú gbogbo máàmù kọ̀ọ̀kan tẹ̀ ń bọ̀ ó ń gbèsè ní wọ́n ṣe gbèsè tí èsì kéke nítorí pé àwọn làwọn èèyàn tó fọkàn sí wípé wọn ò ní sí àdáyé gbogbo ẹni tí a bá ti pè ní ìmáàmù bimaana maamumu onituma rẹ̀ ẹta máa tẹ̀lé ntọ́lọ́hún sì fi gbẹ̀yìn kalẹ̀ ó ní wípé ó fi dáadáa ti sọ́dọ̀ yín ó fi àmánà ti sọ́dọ̀ yín mọ́sálà wàá jáde lórí àlìmáàmù dọ́ọ̀mìnà àkọ́kọ́ ìdá sọ́là ìmáàmù biqawmihi sinnuna àdídà àwọn sinnina àdídà tí ìmáàmù bá kírun fáwọn èèyàn fún odidi àìmọye ọdún tọ́padà wà àdíjọ́ kan lọ́kàn ní àṣùlù ní ọmọ bọ́lá lálẹ́ bàbá mi jẹ́jẹ́ gbogbo ohun tí mo kí fún yín máa ń kó tó àtẹ́sùn ẹ̀jẹ̀ jẹ́nẹ́bà ń ní ìwé jẹ́nẹ́bà bẹ́ẹ̀ sí ẹ̀wọ̀n mi ọkùnrin ìlú kan táwọn wàláì gbogbo ohun tí mo kí fún yín wàláì mẹ́ta wà gbáàtú wà láwùjọ wà ní ìsàlùwàlà rí ti bí máa kí fún yín kí ni ìdájọ́ gbogbo jama òògùn wà ala rẹ̀ ìmáàmù náà ni ó tùbá lọ́dọ̀ ọlọ́run bá bó ṣe ń sọ a sì wà ó ti wá sílẹ̀kùn ká máa ṣe o tàjá sùsùn ala alásìrò àmàna ẹ bá ti wá kú nínú dáìrọ̀ àmàna ó ti àrùn tó kọ́dà àrùn náà ní asiru ni pé mùsùlùmí o ẹ má jẹ kásìrì sẹ́kì bí mọ́sálásí mi dé yìí o mùsùlùmí ìpìlẹ̀ ni pé dáadáa ní ẹ̀rọ o níta níbi kọ́kọ́ wíwọ̀n ibi tá à ń bọ̀ padà àmọ́ nà ní ẹ̀rọ o bẹ́ẹ̀yìn ọba tí ìjàmbá rẹ̀ má kulẹ̀ ní ibi tọ́ọ̀bà tí ì rẹ̀ rí ẹni tó bá ti wá jàǹbá lẹ́ẹ̀kan ó ti wá sọ̀rọ̀ ẹ̀ bí wípé ẹ̀yẹ̀ ń wẹ̀ tó tó bá ń da nǹkan pa ó ń lọ sọ bẹ́ẹ̀ èmi tí wàá fẹ́ràn àkàkọ́ ah wọn ayé ti lè ṣe oúnjẹ sọ ayé dáadáa nínú kọ̀ọ̀kọ́ ayé lè tó tọ́ mùsùlùmí sí mùsùlùmí pé pé débùké jẹ́ wọ́n ṣe jẹ́ fẹ́ẹ́ sí papọ̀. كذلك لو صلى إمام بالناس فتذكر بعد الصلاة أنه محدث إمام تكون فاهمية أو أنا تلاقي باتي ọmọ bọ̀ fi lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀sìn náà ni o wọ́n sẹ̀ kí ohun tó gẹ́lẹ́ báyìí bá ṣe sálámù pé ah ooo mo sì sọ lẹ́yìn náà gbogbo jama pata wọn a bá kírun padà ó nìkan n'i ọ̀daràn jama o ní òun ní kírun padà tiẹ̀ òní kan ní o ní ọ̀daràn kí padà ali ìmáàmù dọ̀ mí náà mélòó mélòó èèyàn wà láyé tá a wà ní ìsìn ti wá fọkàn sí wípé ṣé n ò lè sọ àánú tí wọ́n á ń alimamu dọ́ọ̀mìnà gbogbo ẹni tó bá ti já sáájú kan sí kejì ọlọ́gbọ́n ọmọ sí wáàsí ni o ọlọ́gbọ́n ọmọ sí kékeré kan ni o ọlọ́gbọ́n ọmọ sí gbani o ọlọ́gbọ́n ọmọ sí àwọn ni o dọ́ọ̀mìnà ẹni tó ní gbèsè tọ́pọ̀ lọ́rùn tí ó sàn asafani wàlúwọ̀ àdínú mọ̀tàmánà ẹni tá a bá sì yàn pé máa wá pè wọn.

ó múra wọn lọ́pọ̀ lọ́pọ̀ ìdí àṣẹ tìyàtù wọn ẹ̀ṣẹ̀ tìyàtù wọn tìyàtì kí wọ́n fi ń ti di pé five thirty ni àbájáde yọ yìí sì pẹ̀lú five twenty five torí ọ̀pọ̀lọpọ̀ wọn kó lè tètè sí wọn bí oúnjẹ kọ́mọ̀tò mọ́ lábẹ́ máa dáadáa lọ́dún tó tọ́ nínú ẹ̀mí títí ẹ̀ ṣùgbọ́n wá wà dúró wá wà dúró èèyàn tó kó dáàmú ẹ̀bọ náà ti hàn bá tẹ̀ wọn ò ró nìkan tó dáa fi tẹ̀ gaari báyìí tó sẹ̀ tó ń fọwọ́ kan rò fún rẹ̀ ni ìlọ́jẹ̀tẹ̀ lọ́wọ́ agbọ̀n tiẹ̀ lọ́wọ́ agbómi lọ́ báyìí ó sì ní nílẹ̀ ní gbogbo nù yàrá báwọn ní sílẹ̀ yẹn náà ẹ̀ pa ilẹ̀ pẹ́ẹ́sì báyìí ọ̀fi ilẹ̀ lọ́wọ́ wàlùmọ̀ ádìlù mọ̀tàmánù ẹni tá a bá ní kọ́ máa pinnu fáwọn èèyàn ọmọ lẹ́yìn ìmọ̀ ọ̀hún bọ́gà rẹ̀ náà ṣe ní gbèsè kọ́kọ́ àwọn ti ọ̀sán o na afọkànbalẹ̀ sí lọ́dọ̀ tọ́ba tí wọ́n ń jàǹbá tá àbára mi náà dọ̀ ẹ̀ mọ́ ọ̀daràn bákan náà ó tún wá lásìkò sínú mi ò tiẹ̀ mọ tí sàmìyàn wa bá náà lẹ́gbà wọ́n á gbọ́ sọ́nà láti bí kọ́tà tó ṣe o ten to sí mi five to ni mo tó pè kọ́mi wàá gbọ́ sọ́nà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí sì máa ń ṣe yóò mú kọ́ tiẹ̀ kó lè lọ kó lè wọ gbogbo kúkú má sì kó tẹ̀ mí. ó lè pe àsùnwó àti ẹ̀jẹ̀ tó padà á fún jẹ́ o. àníbí wa ni à ìwọ kọ́ ló ní iye ọlọ́run ló gbé bọ̀ ọlọ́run ò ti dára wáyé mọ̀ àgbẹ̀nú mọ̀ ọ̀tá màná ẹnì tá a bá yẹ pé mọ̀ àgbẹ̀nú ni mọ̀ ọ̀tá màná nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọmọ wa sá nígbà tó bí ti sọ báwọn kò sẹ́ńtì ọ̀fẹ́ lọ́nà ọ̀pọ̀lọ́ la sọ òkọ́ bẹ́ẹ̀ wọ̀ náà ànábì wa ni Allahumma arṣibila imma gbogbo ọtọ́ bá ti jẹ́ ìmáàmù ìmáàmù ìmáàmù tí wọ́n padà ṣiṣẹ́ wọn ní ìkìláàsù tí wọ́n ṣe àfọ̀mọ́ rẹ̀ fún ọlọ́run ọba ọlọ́run ń bá tún àṣọ náà. Hmm. Allahumma arṣibila imma bí wọ́n bá kọ̀rọ̀ ọlọ́kọ̀ láyàwó àbáwọn tí wọ́n bá tún àwọn àṣọ náà kọ́dà kí làákàyè wọn kéré wọn jọ mẹ́ẹ̀kẹ́ máa bá wọn alọ́ ọlọ́ kèése wọn lọ dàbọ̀ ó sì dà wọn ọlọ́ ànábì lọ sàdúà fún ọ tọ́lọ̀ wọn àgbà tí wọn fi àwọn ọ̀bí àgbàlagbà ṣùgbọ́n bá nìyẹn bá dáa ni o alọ́mọ àríṣìírílẹ̀ ìmà gbogbo tí wọn bá ti jẹ́ ìmáàmù ìmáàmù olórí olóyìn ọ̀gá kankan ní nìkan síkejì o máa bá tọ́ wọn sọ́nà ṣùgbọ́n wákùfẹ́ nílẹ̀ mọ́ àdínní máa forí jẹ́ mọ́ àdínní jẹ́ bá a ti kí ni o júlù pàtẹ́sí máa pèrò ń jọ wọn èyí kọ́ lè pẹ̀tẹ́sì ilé kí a máa kọ́ ilé ilẹ̀ báyìí ibi tó bá sì ga gùn máa dì mọ́ ogun mẹ́lọ àtìyàwó ti ń bọ́ sọlọ́ àtòbìn ti ń sásọ àtìgbà ti ń ṣe kéde kan àtàntí ẹ̀ nàjú nínú àgbàlá wọn kétéké báyìí wọn mọ ogun ẹ̀ wọn ti fẹ́ pè mí tí ó pè mí ò lè sì rí mi mí ò lè sáré pé òun ṣe mí ò lè pé ẹ̀hún eh, sáré kájú kó mẹ́ẹ̀ ala kulli hal tọ́gbà sàṣà gẹ́gẹ́ wá bá bàrà àná mẹ́rin nígbà tó yẹ pé pàtàkì tá à ń lọ ọmọ rẹ بول ان كوكوس واني ما ببلاي ان شاء الله نستمر في هذه الخطبه في الجمعه القادمه بيوم الرحمن اما تسواد في الخطبه لجماعه بو نيبا اماني اتي بيان سين كل دي دي كون كان كل ما يكون بتوا الحمد لله الحمد لله الذي خلق السماوات والارض والحمد لله الذي عظم شأن الأمانة حتى عرضها على السماوات والأرض والجبال فأبين أن يحملنها والصلاة والسلام على رسول الأمانة رسولنا الكريم المبعوث رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة إيمان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 اعبدوا الله ولا تشركوا به شيئا افردوا ربكم ووحدوه في العباده ولا تشركوا به شيئا فقد حرم الله سبحانه وتعالى الجنه على كل عبد اشرك اشرك بالله سبحانه وتعالى ثم مات على شركه فهو خالد مخلد في النار ابدا وضده بضده عباد الله اتقوا ربكم واعلموا ان الله سبحانه وتعالى قد افترض علينا امورا واشياء كثيره جعلها أو جعل جميعها أمانة وسمى الله سبحانه وتعالى هذه الفرائض أمانة قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول فتخونوا أماناتكم إن كنتم تعلمون الآية عباد الله ففروا إلى الله لذلك كان رسول الله صلى الله عليه وسلم يحث أصحابه على أداء الأمانة وكذلك يجعل عدم أداء الأمانة علامة النفاق لذلك جاء من الحديث الذي أخرجه من البخاري رحمه في صحيح من حديث حذيفة بن اليمان رضي الله تعالى عنه وأرضاه قال حدثنا صلى الله عليه وسلم بأمرين رأيت أحدهما وأنا أنتظر الآخر فقال قال حدث الرسول صلى الله عليه وسلم فقال إن الأمانة نزلت في جذر قلوب الرجال ثم تعلموا من القرآن ثم تعلموا من السنة وحدثنا عن رفعها فقال ينام الرجل النوبة فتقبض الأمانة من قلبه فيظل أثرها مثل أثر الوقت ثم ينام النوبة فتقبض حتى يكون وفي رواية يبقى أثرها مثل المجلي إلى آخر هذا الحديث حتى الرسول صلى الله عليه وسلم فنفط فتراه منتشرا منتبرا وليس فيه شيء فيصبح الناس فيتبايعون فلا يكاد أحدهم يؤدي الأمانة فيقال إن في بني فلان رجلا أمينا فيقال للرجل ما أعقله وما أظفره وما أجلده وليس في قلبه مثقال حبة خردل من إيمان إلى آخر هذا الحديث فهذا أصل في الأمانة لذلك عرض الله سبحانه وتعالى الأمانة للسماوات والأرض والجبال لكن أبينا أن يحملنها فهملها الإنسان والإنسان على قول الراجي في هذه الآية الكافر والمنافق لقوله تعالى إنه كان ظلوما جهولا ولقوله تعالى إثر هذه الآية ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات والمشركات, والمشركات عباد الله فهنا فرق عظيم بين من ترك حمل الأمانة وبين من ترك السجود كما بينا ذلك في شأن الشيطان عباد الله أدوا الأمانة ففي ذلك خير لكم لذلك قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور العالمين والصلاة والسلام على رسول الله الكريم عباد الله اتقوا ربكم في السر والعلن كما أمركم الله سبحانه وتعالى في كتاب العزيز قال الله سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله اهتموا كل الاهتمام بحمل الأمانة فقد ضمن رسول الله صلى الله عليه وسلم البقاء الخيري لكل من أدى أمانته وجعله من آل الغرباء كما جاء ذلك في الحديث الذي أخرجه من مسلم رحمه الله في صحيحه عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم حثنا جميعا على أداء الأمانة لذلك رأينا أن رسول الله صلى الله عليه وسلم اهتم بأمر الأمانة ويشير إلى ذلك ما أخرجه إمام الترمذي وأبو داود في السنن من حديث جابر بن عبد الله رضي الله تعالى عنهما وأرضاهما قال قال رسول الله صلى الله عليه وسلم إذا حدث الرجل الحديث ثم التفت فهي أمانة حتى وإن لم يكن لك هي أمانة فهي أمانة بهذا الاتفاق لذلك جاء كذلك من حديث الذي أخرجه إمام مسلم في صحيح رحمه الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال من حديث أبي سعيد الخدري رضي الله تعالى عنه إن عظم الذنوب أو إن عظم الأمانة امرأته عند الله يوم القيامة الرجل يفدي إلى امرأته وهي تفدي إليه ثم ينشر سرها لذلك دعا رسول الله صلى الله عليه وسلم كثيرا للعلم الإيمان وطلب المغفرة من الله المولى العظيم للمؤذنين جاء ذلك من الحديث الذي أخرجه الإمام أحمد في المسند من حديث أبي هريرة كذلك من حديث أم المؤمنين عائشة كذلك من حديث سعد بن سعد كذلك من حديث عقبة بن عامر والحديث كذلك من حديث السنن عند الإمام الترمذي وأبي داود قال قال رسول الله صلى الله عليه وسلم الإمام ضامن والمؤذن مؤتمن اللهم ارشد الائمه اللهم ارشد الائمه واغفر للمؤذنين اللهم اغفر الائمه اللهم اغفر الائمه اللهم اغفر الائمه اللهم اغفر الائمه وارشدهم اللهم ارشدهم اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين ودمر اعداءك اعداء الدين اللهم دمر اعداءك اعداء الدين اللهم من تربص بالدعاة والمسلم بالسوء اللهم اعرضه للفتن واجعل كيده في نحره واجعله يتمنى الموت ولا يستجاب لك اللهم وحد صفوف المسلمين اللهم وحد قلوب المسلمين اللهم وحد صفوفنا واجمع شتاتنا ولا تهلكنا مع الهالكين يا أجود الأجودين واجعلنا للمتقين إماما واجعلنا لعبادك المحسنين إماما واجعلنا لعبادك المؤمنين إماما يا أرحم الراحمين ويا أجود الأجودين اللهم انتقم لعبادك المظلومين المغلوبين في كل مكان من المؤمن المؤمنات في العراق في فلسطين في أفغانستان وفي سائر الأوطان يا جبار السماوات والأرض اللهم بيض وجوهنا يوم تبيض وجوه اوليائك ولا تسود وجوهنا يوم تسود وجوه دائك يا أرحم الراحمين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 وعلى آله وصحبه وسلم تسليما كثيرا